glad know credit lórí fóònù. ṣé wàá manage eléyìí. hello sir ẹ eh, èmi fi sáyọ̀ ni ẹ eh, mo ní kí n sọ fún yín pé mo ti ń bọ̀ omi ní pẹ́ dọ́dọ̀ yín ẹ ṣe sà ẹ dúró dé mi ẹ ṣe sà ẹ ṣe ọkú ẹ ju ẹjẹ kí tètè máa lọ. wá wá ń bò ló ń lọ gan. ṣáìdì arómọ láràn yẹn. arómọ láràn ẹ eh, let me give you a ride ẹ kí n gbé ẹ. sá. jẹ́ kí n gbé ẹ jẹ́ kí n gbé ẹ wọlé wọlé wọlé. ṣe ẹ̀kọ́ ojú ẹ̀ ṣe bákanbákan kiri. mi díẹ̀ ní sàn. ah ó rẹ̀ ẹ̀kẹ́ ìyẹn ló tó ń rìn bẹ́ẹ̀ yẹn nu ọrùn ó bá ti dúró sílé kó relax pẹ̀lẹ́. ṣé o máa ń kẹrin ra drug fún ẹ tá a bá dé ní ní abáyé chemist. rárá sà. ok. no problem it's a pleasure. gbadé bẹ́ẹ̀ máa rẹ̀ ṣé ògbóná ṣáà. ṣe fún mi lónìí agbára náà bí tí àwọn ọmọ tí náà bá wà wọn á bá pàdé o. àmì àmì àmì ẹ ṣórí kò tọpẹ torí tí èèyàn bá lówó lọ́wọ́ tí kò bá lè fi ṣóore kò sí àǹfààní nínú owó tí onítọ̀hún ní kò ṣàlùfẹ́ kó ń lo àwọn drugs ẹ̀ ṣó ti yé I give you my business card you can call on me anytime. ṣùgbọ́n. máa pè yín sàn. all right all right. ṣe láì ní ilé tí ò lọ látàárọ̀ báyìí. nọ́mbà wo náà lè try látẹ̀kàn tí ó lọ. àbí iṣẹ́ máa lo network tèmi kẹfì pé nìyẹn. Hmm? as in iṣẹ́ máa lo network mi kẹfì pé ní tẹ́yìn pé látẹ̀kàn. ẹni tí mò ń pè náà business partners ni kò dẹ̀ ń gbé line tí ó bá mọ nọ́mbà. Okay. Mm, so I'll keep trying. chelsea. ò sí. mo battery car minister ni sir. change battery car ah. in fact kick m rara. kò yẹ m rara. ok around uh, Ganiyu dada. kò sí ẹran ok bógun bẹ́ẹ̀ á lọ bẹ́ẹ̀ all sir thank you sir. òyìn ṣe bẹ́tà kí ni wọ́n fẹ́. lèmi ní dẹ́yìn tí ń jàre. ìlú wọn ṣe máa lóun fẹ́ nǹkan kan ẹ má dà lóhùn tó bá yèmí àti àsọ̀rọ̀ màá jẹ́ kẹ́ mọ nǹkan tó fẹ́. o fẹ́ máa kọ́ sí mi ni. dáàdi ẹ̀wẹ̀ má dà wọn lóhùn jàre kò kúkú ń ṣe pé bí n pa mí tí n bá dẹ́ni dẹ́ni tì má máa sọ fún yín létà. that's my baby ọmọ dáadáa. Mm. excuse me. ìyẹn kan ni wọ́n ṣáà ń jẹ́ battery kind. bẹ́ẹ̀ni mo lò ní ìdẹ́lẹ̀. òun ra aṣọ òun ra bàtà ẹ̀. aṣọ ti pọ̀ jù mẹ́. Ah, báwo ni ṣàlàfíà mo ti ń tra láìní látàárọ̀ ó kàn sọ́nà pìjìbù ni báwo dé lára ẹ ok ok ẹ eh, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo ni rìn ẹ lọ́la. no mi ò lè sí lọ́fíìsì o ẹ mi ò lè sí lọ́fíìsì n máa ní meeting kan pẹ̀lú àwọn business partners mi lọ́la ẹ mò ń travel lọ sí lọ́rìn abó máa tẹ̀lé mi lọ ní. ok ok ok oh that's alright o kò burú ngbà yẹn ẹ màá text ibi ẹ màá send a through text message ibi tó ti máa pàdé mi Okay. Okay. Okay. All right. All right. All right. All right. kí ló dé kí ló fẹ́ kún Fisáyọ̀. Fisáyọ̀. kí ènìyàn kó ìrònú kúrò lọ́kàn ó ṣe pàtàkì láti dẹ́kun ìbànújẹ́ tí èèyàn bá wá rí ènìyàn fi ọ̀rọ̀ lọ torí ẹni fi ìrònú bínújẹ́ ọkàn ẹ̀ torí ẹni fi lọ àǹfààní ni láti jẹ́ kí ọkàn ẹni kó fúyẹ́ sórí ẹni tí ò bá rí ẹni fọ̀rọ̀ lọ tí ò rí ẹni fi ìrònú bínú jẹ́ ọkàn ẹ̀ fi lọ irú wọn máa ń ṣèwàwò ni o sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. kí ló fẹ́ rò. torí pé mi fẹ́ kí irú nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi rí kó tún ṣẹlẹ̀ sí mi ni. irú ìṣẹ̀lẹ̀ wo ló ti ṣẹlẹ̀ sí ẹ rí ṣe rí èmi tẹ́ wo yìí ọjọ́ tẹ́ pàdé mi yẹn ló kù ọjọ́ mẹ́fà tó yẹ kí n ṣe wedding ó jẹ́ obìnrin kan tí ò ní time fọkùnrin rárá torí irú àwọn ìwà tí ọkùnrin máa ń wò sí obìnrin ṣùgbọ́n wà ní ọkùnrin kan ọládìméjì lórúkọ ẹ̀ ọládìméjì tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí máa ń yọ mí lẹ́nu gidi gan ní gbogbo ìgbà ṣùgbọ́n mi ò ní time fún kódà ìgbàkúgbà tó bá ti wá ra nǹkan ní supermarket wa ló máa ń fi change sílẹ̀ fún mi. Dọ́kítà wà láwọn. Mi ló lọ́wọ́ Owó oúnjẹ twenty three thousand naira. Okay. thousand naira. ẹ má ṣe ọ̀nà madam eh? you can have the change ẹ má ṣe ọ̀nà. sister okay. mo lówó ẹ̀jẹ̀ twenty three thousand naira ó kó twenty thousand naira fún mi ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni àbí mo lóore tipátipá tí sàrà àbáyọ ṣe bá dẹ̀ lọ mọ́ṣáláṣí àlọ́ yan sàrà ẹ̀ ń bẹ̀. ẹ máa gbọ́ àti fi sáyọ̀ ṣé yóò mọ̀ pé àwọn yẹn gan-an ló máa ń pè mí mága ni ah, ẹni tó lórí òmà ní fìlà o kó jẹ́ ọwọ́ èmi ló bọ́ sí a rí pépà báyà pè náà wá. Ah, kí ló dé. bẹ́ẹ̀ ni ṣé yóò mọ̀ pé àwọn ọkùnrin wọn ò ní ìwé kankan lára ni ẹni àbátà káfíra tó pa ni wọ́n àmọ́ ní tèmi o títí màá fi ní ọkọ gbogbo ọkùnrin fífa lórí wọn. kódà ṣé wàá wá yọ seven thousand orí ẹ̀. ègbò títẹ̀ mi ṣùgbọ́n ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tó ní kò jẹ́ kí n sinmi lobìnrin gbà fún mi ò mọ bí Ọládìméjì ṣe mọ ọjọ́ ìbí mi. ó yá ẹ jẹ́ àmà lọ. ká tó máa lọ èmi ní nǹkan tí mo fẹ́ sọ fún yín ká má parọ́ Fisáyọ̀ ọjọ́ ń lọ tètè wá kàn ṣe kan ṣó mọ̀ pé ọjọ́ orí obìnrin ò pẹ́ tán lọ ni tó fi wá kàn jálẹ̀ tó sọ pé òfin ọkùnrin kankan gbèsè ayé ẹ̀. òótọ́ ọ̀rọ̀ ló sọ Fisáyọ̀ ìwọ náà wo kẹ́mi tó travel yìí ṣùgbọ́kùnrin ló mu travel lọ sílùú òyìnbó ó wá wí tán ó sọ pé òfin ọkùnrin kankan nínú ayé ẹ̀ ah, ah, ṣóbìnrin ló mu travel lọ ni wọ́n nǹkan ṣe kan o òun gbé lọ nìyẹn o. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ òótọ́ wà nínú ọ̀rọ̀ tẹ́ sọ àmọ́ èrò ló ń bà mí torí mi ìfẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi láti pàṣẹ ọkùnrin kó ṣẹlẹ̀ sí mi náà ni ìyẹn náà wàá tó nǹkan tó máa ní òní fọkùn mi ṣe ó ní láti wọ́kùn mi kan náà nu ayé ẹ̀ náà ni a ní láti bọ́kùn mi gbé náà ni. ó dà bẹ́ẹ̀ ṣe sọ yìí màá ronú lé lórí ẹ àlọ́ ẹ má bàa dé mi jẹ o. ọjọ́ yìí ẹ títí láyọ̀ mo ti lọ o. all right. And ladies, shall we go up? fi bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ Ọládìméjì ní kété tá a padà délé ṣe ni wọ́n tẹnu bọ̀rọ̀. kí n má fọ̀rọ̀ lẹ̀ àti yín ká là ń tá a bá ń bára wa ṣòro yẹn tábà lè bára wa sọ̀rọ̀ ajẹ́bà kì í ṣọ̀rẹ́ gidi nìyẹn àlà ló fojú hàn yìí o ìwọ ló wá kù sí lọ́wọ́ kó tọ́pa sí àlà. àlà kásì ọ̀rọ̀ ẹ ò yé mi. má ṣàlàyé fún ẹ ọ̀rọ̀ ládi méjì ni ọkùnrin tó tọkùnrin tó tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ni ìwọ náà wo gbogbo gudugudu méje yàyà mẹ́fà tó ṣe fún ẹ lánàá ọkùnrin ni Ládìméjì o àbí kí ló ní mo sọ. bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ló sọ rẹ̀ mi Fisáyọ̀ a lè rí kòtò ńlẹ̀ báyìí ká ní Fisáyọ̀ wá kó sí o kò possible gbogbo wa pátá tajọ́ rẹ̀ gbogbo alákókò lọ́kọ̀ àfẹ́sọ́nà tiwa tó dẹ̀ yẹ pé wọ́n ń tọ́jú wa dáadáa irú mi báyìí mi gbọ́dọ̀ sọ pọ́kùnrin ò ṣe dáadáa sí mi tó wá wò ẹni tó tún jẹ́ pé ó rántí ọjọ́ birthday tó appreciate ẹ tó mu tó pè ẹ tó gbé ẹ jáde ah, ah that is even good enough. mo mọ̀ wípé nǹkan tó bá kọ wájú séèyàn kan ó ṣeé ṣe kó kọ ìpàkọ́ séèyàn mi ṣùgbọ́n ó bá gbé ọ̀rọ̀ ládi méjì rò ó nífẹ̀ẹ́ o. ìfẹ́. bẹ́ẹ̀ ni. Akin ló rẹwà jù nínú àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni Egbin ló lè rẹwà jù láàrin ìwà ìkónúgbò Fisáyọ̀ Fisáyọ̀ ládìjọ tí mo ti ń pàdé obìnrin mi ò rírí obìnrin tó rẹwà bí ti you are so beautiful. thank you èmi náà nífẹ̀ẹ́ tí n bá sọ pé mi ò nífẹ̀ẹ́ mò ń parọ́ ni o ṣùgbọ́n ẹ̀rù kan ń bà mí ó ń bá ẹ lẹ́rù májíkẹ́rù I'm for you anytime. méjèèjì wá di bí ìgbígbàfà ìkara wọn àtẹ̀lé gbogbo nǹkan tí mo fẹ́ ló fi ń tẹ̀ mí lọ́rùn ìránṣẹ́ ọlọ́run ẹni tó bá lórí òmà ní fìlà o Fisáyọ̀ ìwọ nìkan tán ọkọ̀ bọ̀gìnì ó tún wá ní kó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ fún machine boutique fún ẹ you so lucky. ọwọ́ rẹ̀ wá ti bà nìyẹn o hmm. ṣé wàá rí pé for stay lè lè bá wa báyìí ó jẹ́ lè ṣọmọ káwọn mẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn máa gbọ̀ngàn mi lọ́wọ́. òótọ́ ọ̀rọ̀ ló sọ Fisáyọ̀ ó jẹ́ má finá sórí òògùn ní sùn tí kò bá propose wedding sí ẹ ìwọ náà yà sọ fún un. ẹ̀yin ọ̀rẹ́ ṣẹ́rí kò sẹ́ni tí ó máa rí nǹkan gidi tí ò ní wúlò tó ó kàn jẹ́ wípé ṣùgbọ́n kan wà nínú ọ̀rọ̀ ládi méjì ni. yóò ṣùgbọ́n ò ní. ẹ lè believe pé látijọ́ tèmi àti di méjì ti ń go out kò ṣí mi láṣọ wò rí i ṣé kò lè ṣe ni ìyẹn náà ni mo lè ṣàlàyé in fact gbogbo ẹ̀ tí ẹ̀yìn jú báyìí kò yé mi ọ̀rọ̀ iṣó sínú lẹ́nu obìnrin sí iṣó ni kò ṣe pọnlá iyọ̀ sì ni kò ṣe tù dànù kò yá wá wọ̀rọ̀ kan fi ṣàdá kó má lọ́ọ́ fẹ́ ṣe ní ìlú ìṣọ̀kọ. lẹ́yìn ọ̀sẹ̀ méjì tèmi àtàwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mi mo bá dàrú mo wá bẹ̀rẹ̀ sí ní ṣọ́ọ́lá di méje mo rí wípé kò lẹ́lòmíì níta lóòótọ́ mo wá pa ọ̀gá pé mo fẹ́ mọ nǹkan tó wà nínú ìkó táwọn èèyàn ń pè ní jíìmù. mọ bí olólùfẹ́ méjì ṣe máa wà tán máa fi inú méjì bára wọn lò. lọ́nà wo láyé mi òrùṣàlè líle ká fọ̀bẹ̀ bù. sori mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi lóòótọ́ gbogbo nǹkan tí n bá dẹ̀ fẹ́ ló ń ṣe fún mi bọ̀ ó ní nǹkan kan tó fi ń jẹ mí níyà láti bí oṣù mẹ́fà tá a ti ń bára wa bọ̀ tá a ti ń fẹ́ra wa ó tí ẹ̀ ṣe ṣiṣí mi láṣọ yẹ̀ wò rí. <laughs> àfi ṣáájú ṣó mọ̀ pé nǹkan tá a bá fi pamọ́ ló máa ń níyì ni lóòótọ́ ni òṣìṣẹ́ láṣọ wò ó mọ̀ pé mo ti pinnu pé ó di alẹ́ ẹjọ́ ìgbéyàwó wa kí n tó ṣe ẹ láṣọ wò èmi àti àti dòṣùṣù ọwọ́ kan náà ṣó fẹ́ ká máa fi wàdùwàdù ṣe ni. mi ì ní ká fi wàdùwàdù ṣe mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi ìwọ náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ a ti wọnú ara wa ó dẹ̀ dá mi lójú wípé kò sí ìkọ̀kan náà méjèèjì tó lè jára wa kulẹ̀ ṣóore ibikíbi tó bá wu ẹ̀fúùfù lẹ́nu ló máa ń darí ewéko ẹgbẹ́ sí ìwọ ló ni mí èmi ni mo ní ẹ́ nǹkan kí nǹkan tó bá fẹ́ kí n ṣe máa ṣe fún ẹ ṣó gbogbo ayé mi báyìí ìwọ ló ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó bá ṣàti mú dá mi lójú wípé o ò ní kọjú mi sórun alẹ́. mi ò lè kọjú ẹ sórun alẹ́ mo fi ń dá ẹ lójú ní wákàtí ọwọ wípé kò sí nǹkan tó lè yẹ èmi àti ẹ. àfi bí ẹni wípé mo bu sí iná ìfẹ́ àwa méjèèjì ṣe ń gbòòrò sí ṣùgbọ́n látijọ́ tí mo ti sọ ọ̀rọ̀ ẹ̀ ibi méjì tí ń kù mí bí omi òjò ah. ó kéré jù di méjì àbámi lájọṣepọ̀ ní ẹ̀mẹrin lọ́sẹ̀ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ sí. Oh. Ìyá, bóyá náà. Kí ni? Ṣé mo ti rẹ̀ mí? Ah, ọ̀dà tí ó bá rẹ̀ ó ti rẹ̀ mí. Kò tí ì rẹ̀ ni. In fact, kàkà kó rẹ̀ ni, màá mú rẹ̀ òǹdó. Ah, wọ́n fi ṣí ẹ ni. Ah, ṣé kò sí? ṣé torí mo rẹ̀ tí mi ò lè máa ṣe anytime tó bá wọn ẹ̀ ló ṣe wá fèpò lè máa jì mí ní jìkòjì mi ì ṣe nǹkan kan mọ́ ti rẹ̀ mí. Ah, àló ti rẹ̀ mí ah, kí ni. wọ́n fi mí lẹ́jà rẹ̀. jọ̀nì please na fisa oh, o má ṣe báyìí. Hmm? ó dájẹ́ sinmi díẹ̀. ẹ eh, ẹ mo rest how many minutes ó wà lára ẹ̀jẹ̀ ìsinmi tẹ́. àwọn ẹbí mi síbi lọ́kọ̀ mi wà látàrọ ẹ wọ́n yí ẹ̀ náà rí nǹkan báyìí ẹ́ àbí òtọ́lá ń jókòó sílé látàrọ gbèsè síbẹ̀ ní kí ọkọ̀ mi wà ní ọ́fíìsì ọkọ̀ mi ò lè sí lọ́fíìsì náà àbí you start now. Ah, ah, living room lawa now ah ah. living room. okay. for what. inside. keep moving. mo ṣe àmì ìṣeré ìṣeré <laughs> ẹbí wa ni. láàárọ̀ lọ́sàn-án àti alẹ́ á dẹ̀ ṣe ní ẹ̀mẹ́rin lọ́sẹ̀ olódùmarè o. àmọ́ sísè mi gbọ́nà ṣé ajá gbé kínní orí nǹkan ọmọkùnrin ẹ̀ ó gbé jẹ ni. kì í kú ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ló fẹ́ yí lórí ó nífẹ̀ẹ́ mi débi wípé kì í fẹ́ kí ìrà mi kì í fẹ́ kí ìwọ̀sí tàbí ẹ̀gbin kankan kó ta lé mi ó ṣe é débi wípé ó ti torí mi kọ̀yìn sí ìyá tó bí lọ́mọ lọ́jọ́ tó mú mi lọ sọ́dọ̀ màmá láti lọ ṣe àfihàn mi gẹ́gẹ́ bí ìyàwó àfẹ́sọ́nà ìyá ẹ̀ fárígá ó ní èmi àti ẹ̀ ò lè fẹ́ra torí wípé mi ò ní òbí kankan láyé mọ́ di méjì wá jẹ́ kó yé ìyá ẹ̀ wípé kò sí ohun kankan tó lè ja èmi àtòun láéláé Fisayo, look at my face. Ojú mi jọ̀ọ́. Kí ló le tó yẹn? Ìwọ nífẹ̀ẹ́ mi. Kò sí òòyà kan tó lè yẹ ẹ̀mí àti ẹ̀. Fisayo, tó bá wogi kó wọ́wé tó bá wu odò kó gbé dànù ìwọ ni tèmi kí ìfẹ́ mi fi sáyọ̀ ọmọládé ni ọmọ ògún ìrè ògún ìrè ọmọ abúlé sówó ọmọ ológun àjọbọ àpébọ àjùmọbọ kí ìfẹ́ mi kó ṣáà má rí ìbànújẹ́ please kò sí ohun tó lè yé mi àti ẹ ìgbà bí mo ṣe sọ fún ẹ ọládìméjì mi àkànní tí ayé bá ṣì ń jẹ ayé títí ayé ò fi parẹ́ kò sí ohunkóhun tó lè ya èmi àti ẹ tíná bá ń jó tójò bá ń rọ̀ kọ́kọ́rọ́ kan ló kàn fẹ́ bí eyín ajá jẹ́ oúnjẹ ní ti mọ́mì ẹ̀ tí wọ́n rí mi gẹ́gẹ́ bí ìyàwó ọmọ wọn. Fisáyọ̀ ṣé ti mọ́mì mi ló sì ń rò? Ah, ah èmi àti ẹni kò sóhunkóhun tó lè yà wá nítorí pé tí ìgbẹ́ bá fà ìkara rẹ̀ máa ń tẹ̀lé ni kó lè dá ẹ lójú Fisáyọ̀ kó lè dá ẹ lójú gbangba wípé ní oṣù tó ń bọ̀ lèmi àti ẹ máa ṣègbéyàwó yes i mean it wọn pe tí wọn bá ń pẹ́ lórí etíkéṣí máa ń bá ni bíbélì gan ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ohunkóhun tí Ọlọ́run bá ti so kí ẹnikẹ́ni kó má ṣe yà. I love you so much. I love you. I love you So much. ǹjẹ́ ẹ wá ṣe ìgbéyàwó náà. Hmm. ìgbéyàwó kẹ àfi bí èdè lọ́jọ́ táwọn wí. Fisáyọ̀! Fisáyọ̀! Ah, kí ló dé? Tí mo fi jọ́kùnrin. Irú ọ̀ tó fi ń pariwo orúkọ mi bẹ́ẹ̀ yẹn ni bí ẹni tó dákú. Ẹ̀ẹ́ wo afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìdajì rẹ̀ ìwà ṣekú pa inú obìnrin yìí. Màmá mi sọ fún mi. Èmi ni mi ò gbọ́, mo kọ́ ti kú sí wọn. But láti òní lọ ìkòkò oní gba omi kó tún gba ìkó tún gba sọsọ inú ẹ̀ ṣó ti gbọ́. Má ah, tó torí Ọlọ́run má jẹ́ kéṣù ya ẹ lo tó torí Ọlọ́run má gbàgbé pa ti dájọ́ ìgbéyàwó sọ́nà. Ẹ gbọ́ owó ṣìwọ́ láàyè mi àti ẹ. àti kékeré ní ẹrẹ àti nílá ọyá wọlé sí kọ̀rọ̀kọ̀ kòkó jáde mi ọgbọ́n bẹ́ẹ̀ I don't want to see you again. torí ọlọ́ọ̀kọ́ mi olówó orí àbíkẹ́ ọmọ ló fà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kálókì. ó fi pẹ̀lẹ́ ni mo bẹ́ẹ̀ ṣe ni ìwà pẹ̀lú obìnrin yìí ọlọ́kọ́kọ́rọ́ tí òun fi tiẹ̀ kọ́ èyàn ní fi kọ́ lọ́rùn ọ̀hún o èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ èmi ọlọ́dún méjì ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ sórí kí n tó dijú kí n tó là á kó jáde kúrò nílé nísìn kíá ah wò ó rùlẹ̀ lájú ó kọ̀sẹ̀ kan tá a máa ṣègbéyàwó ló ní kí n máa lọ. yóò torí ọlọ́ọ̀kọ mi tètè lájú ẹ̀ kò síbi tí mò ń lọ. mi ò la o ah, jáde ni o àní kò la mo ní kò ah, jáde. àní ò lajú yóò torí ọlọ́ọ̀kọ ọ̀dà jẹ́ kẹrù mi jẹ́ kẹrù. ẹ níbo ẹrù mi my house ẹrù mi ni. kí ló ń wọ mi ansa mi kí ló ń wọ mi. jọ torí ọlọ́run one two. Ah! jọ torí ọlọ́run àjọ tí. Get into my house! lórí burúkú obìnrin get out o tún máa pariwo wá. Hmm. ó mà ga o kí ló dé tó le tó yẹn àṣẹ ẹnu tí ò bá gbọ́ ti ẹnu ẹ̀gà ló máa sọ pé ẹyẹ oko ń pàtó. Hmm ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wo ló bá ṣẹ̀ tó yẹn náà ẹni tíyàwó ẹ̀ ní àrùn kò gbóògùn gan-an wọn ò fi àjẹ́ tó yìí téèyàn bá rí ejò tó bá rí ọkùnrin ṣe ló yẹ kókó pa ọkùnrin kó tó pa ejò àmọ́ Fisáyọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o wàá fi èdè nú ni o tí onífá fánù ẹnìkan ló máa kó tọkùnrin bá kọni sílẹ̀ ọkùnrin kan ló máa gbé ni sílé ṣòro èmi tó ń wò yìí màá ṣe gudugudu méje yàyà mẹ́fà màá pa ètò tí ọlọ́dẹ ń pa lóko fún ẹ gbogbo ìtọ́jú tó bá fẹ́ láti ọ̀dọ̀ èmi o èmi á ṣe o mo ṣetán láti gbèrú ẹ. Mm. Tọ́pẹ́. kárùdù ká sùn kí lára ilé fẹ́ mu. mọ́mì mọ́mì ṣé ẹ gbọ́ tèmi ẹ lọ fọkàn yín balẹ̀ o dájú ò ní pẹ́ dé. wọn ò ní pẹ́ dé kẹ̀ àbọ̀ ti pẹ́ dé dájú ò jẹ́ kí n rí. ẹ máa gbọ́ tinúkẹ́ ṣé òun ọ̀pọ̀jọ́ kan ló ń bẹ̀rẹ̀ ni kó má jẹ́ pé. kó má jẹ́ pé kí ni tí ẹ gbọ́n náà ilẹ̀ ò tí ì ṣú tó kí lẹ̀ ń ṣe ń bí ta ló ní kẹ́ dá sọ̀rọ̀ ọkọ mi come on to your beds ẹ wò yàrá yín lọ. kí ni right láti máa láti máa béèrè lọ́wọ́ mi pé mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé mo pẹ́ mo forí ẹ̀ ni. ṣé kò sí nǹkan ṣé nǹkan tí mo sọ ń sìn ṣó ti pọ̀ ju ẹnu mi lọ ni anyway èmi mọ̀ pé tí baálé bá ti pẹ́ lóde ògbójú ló máa fi wọlé. you are a you are a fool yes ṣé inú ilé tí bàbá ẹ kọ́ fún mi ni mo fògbójú wọ̀ ní abíbò àìsè mi ò dá ẹlẹ́bi àyè gba ẹ̀fọ́ ògùn mọ́ ẹ̀ ó ránṣẹ́ pé ẹ̀fọ́ òdù abẹ́ẹ̀kọ́ mo ń ṣe mistake ká ní mo ti gbóbìnrin ilé ẹ lórí ni ò ní máa ṣe gbogbo rọ́bìṣì kó má bá mi sọ blasphemy. Ah, ẹ gbà mí kí la gbé kí lójú kí la ti sọ nínú pé ẹ máa sọ fún mi pé ẹ máa fẹ́ àwo kan ẹ fẹ́ àwo kan ẹ̀yin ẹ try ẹ. bloody noise maker eh. I tell you I, I mean it. aṣọ gbójú ọdẹ gbójú ọdẹ ni. mẹ́wàá ẹ̀ ò tó bẹ́ẹ̀ gbé òun wá bá mi nulẹ̀. I'm so happy for you. Super well ni mo lè ti gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ọba, àwa márìndì ni. Òkúta tí ìmọ̀lẹ́ di méjì kọ̀ sílẹ̀, ó wá di pàtàkì gúnlé fún ẹnjìníà. Ah! Ọlọ́run mà ṣe i'm so happy for you. Benny. ni ṣé wo mọ̀ wípé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ni ẹ̀gbà i'm so happy for you. ọ̀rọ̀ yorùbá wá ṣe tó ní téèyàn bá ká ẹni títí ẹ̀ báyìí ọlọ́run máa tẹ́rọ̀ gidi tẹ̀ hmm. ọ̀rọ̀ ládi méjì tẹ̀ wá yà mí lẹ́nu ó tún gba mọ́tò tó rà fún yín hmm. àmọ́ ọlọ́run jù lọ ṣebí mọ́tò lélẹ̀ èyí tí mo rí ẹ ṣáà máa bá mi dúpẹ́ ni. torí nígbà tí ọlá di méjì ka ẹni tiẹ̀ hmm. tọ́lọ́hún wá gba ọ̀nà àrà tó tẹ́ rọ́ọ̀gì fún mi tó kẹ́ mi ẹ wò ẹ̀yin náà ẹ wọkọ̀ tí mo gbé wọlé bẹ́ẹ̀ni ó ṣe é débi wípé ó tún ní kí n kúrò lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe ẹ wá wo ẹ wò bọ́ lóun ṣe kẹ́ mi ẹ jẹ́ kí n wá já yín sí tuntun hmm. èmi tẹ́ ń wò yìí. amẹ́ríkánà lọ́la lè torí ẹnjìníà ti promise mi wípé this time next month o máa bá mi get visa sórí passport mi amẹ́ríkà yá nìyẹn. visa yá amẹ́ríkà náà. kí la máa fi wẹ̀ báyìí. máa fi ọtí ṣe ayé rẹpẹtẹ fún yín ẹ jẹ́ ká wọlé. ẹ rọra ẹ rọra ẹ rọra bá mi sọ rárá gbogbo kan tẹ̀sán yóò bá ní ó ṣe ti tèmi ẹ má gbé wá ṣe gbọ́ kí ló dé gan-an mi tẹ̀tẹ̀ gbà mọ́ ni mi tẹ̀ gbọ́gbọ́ ni ẹ sábà nígbà fún mi ẹ fún lẹ́kọ̀ọ́ mi ẹ fún mi tẹ̀ fún mi o. gbọ́nà ìwọ ọmọdé yìí ta ló gún fún ẹ tó ní tọbẹ̀ òṣòro náà mò ń sọ pé lóògùn bí àrọ ni ò ń sọ pé ṣé wòlíì ni àbáfa. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ṣé àwọn pẹ́ẹ́lẹ́ mi jẹ ni ẹ lè yan mi jẹ o torí pé mo jóbìnrin àbí ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe ní ẹ̀tọ́ sí ogun dádì òun lèmi náà ní ṣẹ́ gbọ́ ṣẹ́ wá lẹ́ẹ̀ nígbà nígbà tá bẹ̀rẹ̀ sí ní fi ọlọ́pàá múra wa nǹkan tí mò ń sọ yẹn ayé yín tí apá ọlọ́pàá bá tún bá wa ka àtúbẹ̀rẹ̀ sí ní ti ẹsẹ̀ ilé bọ̀ ẹ gbélé gbọ́ ẹ gbà ẹ̀yin àgbẹ̀yẹ oníjẹkújẹ olóṣì yìí aládàáni kan jẹ ẹ gbà. èmi àgbélé gbọ́ ètò owó nìyẹn. Ah! mà ṣe o ọmọdé ò mọ ògùn ó pè lẹ́fọ̀ọ́ afọ́jú ni ẹ o tó ń pónílé yòlì wàá tọ́ ara ògiri pẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi ló ta sí yóò bàjẹ́ àná. ẹ̀dẹ́kun mo fẹ́ ká ṣe ọ̀rọ̀ ọmọládé bí ọ̀rọ̀ adìyẹ ilé tí a kúkú mọ̀ pé adìyẹ ilé ni máa ń fẹsẹ̀ dé ìtura bọ́bọ́ sàparò ni yóò ti mọ tá a fi ṣe àti wípé ọmọdé mẹ́kọ̀ọ́ ọjọ́ múra lọ́wọ́ àgọ́ ni bó bá ṣe pọ̀ ọgbọ́n ni yóò mọ̀ pé ibi tá a fi sórí ẹnì kí n fi bẹ́ẹ̀ tẹ̀lé hmm. ó sì rí tó rọ kalẹ̀ yìí ẹ mọ̀ bínú inú burúkú ò ní bí yín ẹ dákun mo bínú ẹ̀gbọ́n mi ẹ dákun ajá rẹ̀ sì ti forí kó mi báyìí ó sì ti mọ̀nà lé olówó rẹ̀ ẹ dákun ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ fi yá mi ẹ dákun. ẹ̀gbọ́n mi ẹ má bínú sá iṣẹ́ ìṣù ni àwọn èèyàn ló tì mí o bọ́n mo fi dá yín lójú wípé ewé ò ní ṣe mí láéláé. Ladies and gentlemen, case of Let's make Papa one of my own Everybody, everybody, everybody say. Hello? Mo ní ṣe ẹ̀bà pípé yìí ní birthday mi. Ẹ mo mọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ àmọ́ mi ò ní lè wálé ni mo ní àwọn ọ̀rọ̀ kan tí mò ń abẹ́ ti ráwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo kan tẹ́ fẹ́ gbé jáde. kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ àní mi ò. ó dẹ̀ pé wọ́n padà bóyá network failure ni. sọ ni ó lè jẹ́ network pé wọ́n padà. Ladies and gentlemen, okay, so let's make Papa Warner Bayota. Hello, hello. Tó rò pé mò ń purọ́ fún ẹ ni. Àní mi ò. Babalí náà ṣẹ̀ sórí. Ẹ̀gbọ́n mi gba kalẹ̀ láyé mi kò sáyẹn. Not available. nẹ́tíwọ̀kì ni. èèyàn pa fóònù ẹ ní network. fóònù tó ríǹgì nísinsìnyí tó dẹ̀ ń sọ not available. chief ò dẹ̀ mọ̀ mí ni o káná mú mi dáadáa ni wọ́n á mọ̀ pé mi ò ráyè gbogbo rubbish tó ń bá mi dánwò yìí. ẹ ní sùúrù ẹni ò ṣáà tí ì lọ. ẹni ò tí ì lọ àbí má wọrí alátiṣe ni mí màá dẹ̀ màá ti ṣe ara mi. Ah, ah. nǹkan tó ń sọ pé kò wà available kí n máa try yẹ. kò pọ̀ síbi tẹ́lẹ̀. ibi lè wá jókòó sí kí ló dé tẹ̀ wọlé èyí oúnjẹ ẹkọ ẹ jẹ. kí ló kàn ẹ́ ṣé mo fọ̀rọ̀ lọ ẹ́ ni. kí ni tèmi mi lè dá sọ̀rọ̀ ọkọ mi mọ́ àbí ẹ dúró náà ṣé ọ̀rọ̀ last week yẹn lẹ ṣì ń rò báyìí ẹ wò tó bá jẹ́ torí ní ẹ jẹ́ ká pàtì ah, ah. báwo lọkọ àtìyàwó ṣe máa wà nulẹ̀ tó máa yanra wọn lódì. Ah, kí ló dé gan náà kí ló ń ṣe ọmọbìnrin wa má yọ ilé ayé lẹ́nu mi o ò gbọ́ ẹjọ́ ìṣẹ́jú ẹ̀ nígbà tí mo ti gbà ẹ́ láàyè pé kó a máa bá mi sọ̀rọ̀ ni. dáàdi Fẹ́mi a máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa ń di ó máa ń láró nù. ṣé ìṣe pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ báyìí. kínní yìí kí ló ń ṣẹlẹ̀ gan. ọmọ wo. Fisáyọ̀. Fisáyọ̀ kí ló ṣe. ṣé o mọ̀ pé mo wá Fisáyọ̀ lọ sílé mi ò bá mhm. mo dẹ̀ pé aago ẹ̀ kò gbé kò dẹ̀ tún rò epo yẹ kó ń pè mí padà nígbà tó rí miss call mi. ẹnjìníà ó tún ṣe bí ọmọdé ó mọ̀ pé àwọn ọmọ yẹn ọ̀nà wọn ti jìn kó fi ẹ ṣe stepping stone ni ó ti jẹun tó fẹ́ jẹun ọ̀rọ̀ ẹ nìyẹn ó ti bá tiẹ̀ lọ nìyẹn gbà bẹ́ẹ̀. ṣe pé Fisáyọ̀ lè ṣe yẹn ṣá. o oh. oh, obìnrin. ìgbà tí èmi pàdé ẹ yẹn kò ní hope mọ́ ń gbà yẹn ọkọ àfẹ́sọ́nà ẹ ṣẹ̀ṣẹ̀ lè dànù ní marriage wọn kù one week ni. Ah, engineer ó dẹ̀ tún padà sẹ́yìn ṣe bí ọmọdé ó mọ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ ni wọ́n. ó ti tún gun ẹ̀fọ́ nìyẹn epo tiẹ̀ tó rọ sínú ògò tẹ́lẹ̀ ó rí i pé kò kán tó ó ti rí epo míì tó tuntun tó lè rọ sínú ògò nìyẹn àti pé ǹjẹ́ ọ̀gán fúnra ìjọ wádìí kí ló fà á tí ọkọ tí ẹjọ sọ pé àwọn fẹ́ ṣe wedding tó kọ̀sẹ̀ kan tí ẹ lóun ò fẹ́ mú ìjọ wádìí rárá. no. tani mo fẹ́ máa wádìí lẹ́nu ẹ̀ ṣọ́kọ ẹ̀ ni mo fẹ́ máa wádìí lẹ́nu ẹ̀ ẹ̀ṣẹ́ ni tó fẹ́ gbani lóbìnrin máa ń fojú rẹ̀ wò ni. ó yẹ kó ṣe ó mú ọ̀kẹ́ náà. Ah ṣoré èmi ò mọ ọkọ ẹ̀ rí tí ò bá jẹ́ ìgbà tí mo fẹ́ ra mọ́tò fún tó ní ọ̀dọ́ ẹ̀ ní kí n ti lọ rà i'm telling you. mọ́tò lọkọ ẹ̀ ń tà ni. mọ́tò lọkọ ẹ̀ ń tà. nílẹ̀ ìdí àpẹ lọkọ ẹ̀ ti ń ta mọ́tò ọ̀làdìmẹ́jì motors. nídìí àpẹ ṣé o bìlí pé cousin mi ni my direct cousin bàbá àti bàbá mi ọmọ ìyá ọmọ bàkan náà jọ ni wọ́n ókè mo rántí pé ó text nígbà yẹn pé àwọn múra fún wedding nu ó dẹ̀ kọ̀sẹ̀ kan tó yẹ kí a wá fún ká wá sílé fún wedding yẹn ló tún sọ wípé ká má wulẹ̀ bọ́dà mọ́ pé tó bá yá àwọn máa máa pè mí padà ẹni pé <laughs> omi lè nìyàn tá a bá pàdé lókè àṣà máa ń pàdé lódò. ẹ ó dà àyà bẹ́ẹ̀lẹ̀ sáré nìyẹn n tá a máa ṣe rè mo fẹ́ kó jẹ́ ká ṣèwádìí n tó wà lẹ́yìn ẹ̀fà. nǹkan tí ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ Fisáyọ̀ tí mi ò bá rí Fisáyọ̀ mi ò lè sùn mi ò lè jẹun bẹ́ẹ̀ ni mi ò lè wo to the extent that mo kọtí kún sí gbogbo nǹkan táwọn òbí mi bá mi sọ ṣùgbọ́n ṣá kí ni ká máa ba àjà òwe jẹ́ yìí. Fisáyọ̀ níwà nítòótọ́ ó sì lẹ́wà pẹ̀lú àmọ́ àbàwọn kan bẹ lára ẹ̀ àníkílà àbàwọn ọ̀hún ní ọjọ́ kan. ẹ̀rọ ló ṣe ṣé kò sí. mo ṣètò ọlọ́run jàre kò sí nǹkan míì tó ń disturb mi kọjá ọ̀rọ̀ ọjà mi tó ń season yẹn lọ. Hmm. and uh, bàbá kan wà mo ti máa ń. Um, lóòótọ́ máa ń bá mi pawọ́ dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo láti pe bàbá yẹn ní ìjẹta àbí àná no ìjẹta ṣá so wọn á ní kí n tẹ́ láti dọ́dọ̀ àwọn èmi náà tún wò pé bóyá ọlọ́run á tún ti ọ̀dọ̀ wọn á dẹ̀ release ọjà yẹn fún mi lọ́wọ́ kan. Hmm. ẹ kí la fẹ́ kí n ṣe báyìí. wọ́n rò pé tó bá a ṣe nǹkan kan wájọ lọ ṣé màá kí bá a bí kí ló change. kí ló fẹ́ change a lọ sílé ìyàwó náà. okay let's go. iye ọ̀dà. wo láàrin ajú ẹnìkan ìsómi lọ́gbẹ́ kò sí baba ńlá baba ọmọ tí di àrò gidigba lókun bó ṣe lè wù kó rí àbá tí alágẹmọ bá dá báyìí òun làwọn sọ̀rọ̀ kì í gbà láti òní lọ gbogbo ohun tó o bá ti wí fún bẹ́ẹ̀ ni ó máa rí. bó ti rí nu gbogbo ohun tó o bá ti wí fún tiẹ̀ ni ó máa ṣe. bó ti rí nu. Baba, ẹ bá mi bí ẹjẹ máa gbé lọlé. Ah, ah, ilé àgbà lílé yìí wà èyàn ni wọ́n fi ń pè yàn lágbà àgbà tó bá dí ọba nírò eléyìí lé pé dàgbà mo ti yọ̀ọ̀dá rẹ. ẹ ṣe mo dúpẹ́ bàbá màá máa rí yín bá. ẹ mo dúpẹ́. ẹ gbọ́ arákùnrin ṣé mi ẹ jókòó ẹ láàrin ajú bó lọmọkùnrin yìí ṣe jẹ́ sí ọ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọ̀rẹ́ gidi dẹ̀ ló jẹ́ sí mi. bẹ́ẹ̀ni. torí àmọ́ yìí tá a sọ tí ì dọ̀ràn ṣé mo lè bá a sọ̀rọ̀. Ah, bàbá ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀. Ah, wo arákùnrin máa tọrọ lọ́wọ́ Elédùmarè ní gbogbo ìgbà wípé kí ọ lọ́wọ́ kọ́kọ́rọ́ kó má fi kọ́ ọ lọ́rùn àlàyé mi ò tí ì lè yí ọ ṣùgbọ́n ṣó ti lóbìn le. <laughs> rárá bàbá ṣùgbọ́n mo ní àfẹ́sọ́nà kan ọ̀sẹ̀ tó ń bọ̀ la máa ṣègbéyàwó. ẹ ṣègbéyàwó lọ́sẹ̀ tí ń bọ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀mí tí ò ní dọ̀la ti ń dóṣù méjìlá. wo wọn ní ká wí fún ni ká gbọ́ àwọlé alára. ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwòdì ìjẹ́rò. àwífúnfẹ́ àfọ̀ọ̀gbà ni mo ní tìka àbámọ̀ bọnu ẹ eh, eh, eh, wo láre ájú sọ fún ọ̀rẹ́ rẹ ẹnu mi yìí tí mo bá fi góbì fún ọ má jẹ́ toró lè rùn ṣùgbọ́n tí mo bá fi bá ọ sọ̀rọ̀ tó o bá gbọ́ ah, àfàìmọ̀ kọ́ ọ má kàn dín nínú yọ. nisoro. lanro si òun wò mí ràn ni. dèméjì nisoro ṣùgbọ́n bàbá. ẹ ẹ jọ ẹ túbọ̀ yànnàná ọ̀rọ̀ yìí kó yé wa dáadáa ikú dẹ̀dẹ̀ ẹ̀gò lọmọbìnrin tó fẹ́ fẹ́hùn ikú ni dẹ̀dẹ̀ ẹ̀gò márùn sí lògùn ẹrù béèbó aláwọ̀ funfun bá rú ọrùn ọwọ́ tó ọba ìfẹ́ ikú ni kálàyé mi ó lè yí ọ dáadáa ẹ wo bí wọ́n ní ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bẹ́jà bá sọ àrílẹ̀ omi làáhàn mi báyìí ni bàtà kẹsà olótùfẹ̀ bí làkọ̀sí bá kọlà ẹ̀ hàn nú ọmọ ẹni ọ̀yẹ̀ ẹni tó ṣẹ̀ ó ní ká ran náà lọ́wọ́ láti tètè mú ẹ sọ́dọ̀. ilẹ̀ àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀. alàgbà wo. gbójú ẹ sókè kó owó ọba ọrùn. wọn kàn mọ́gi nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. ẹ jọ. ìwọ ìfẹ́lẹ́ lílẹ̀ jọ ní tígi bá fà. ìka wọn tẹ̀lé. ìlò tígi bá fà ìka wọn tẹ̀lé. ẹjọ́ ọ yẹ́sì. láàrin owó mi ràn ni. Ah! bàbá kí ló wà ní ká ṣe sí báyìí mo nífẹ̀ẹ́ ọmọ yìí. Baba, ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yẹn. ṣé kí n má tàn tó bá fẹ́ yóò kú kò sí àbújá kankan lọ́rùn ọ̀pẹ béèyàn bá ti já lókè báyìí lẹ́ni tààrà fà á létí dáadáa kó o bá a sọ̀rọ̀ níbi tó ti lè gbọ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní wípé kó má fẹ́ tó ìfẹ́ ikú ní dẹ́dẹ́ èyí náà tó torí o àbí. ó tó torí. ó tó torí. bẹ́ẹ̀ ni. Ah, eh, àmọ́ síbẹ̀síbẹ̀ di méjì ó wàá lè pé torí pé obìnrin kan kọ̀ ẹ́ ló lè fẹ́ mi mọ́ bí àwọn kan bá kọ́rùn òní èèyàn máa ń pẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Mhm. Ah, broda mi eh, ẹ̀yin ẹ̀sìn sọ̀rọ̀ báyìí mo fẹ́ wo odò mi tí màá bẹ́ sí dáadáa kí n tó bẹ́ sí. ẹ ẹ òsókè àwọn ká fi ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni mo tẹ̀lé wá bíbáyìí wọ́n láwọn ti ra mọ́tò kan ní ọ̀dọ̀ nígbà èrè but company wọn fẹ́ ra púpọ̀ sí i wọ́n rò pé ah since tí mo sọ fún ọ pé direct cost mi ni ẹ pé ó yẹ kó o lè ní discount wọn àmọ́ fáwọn náà gẹ́gẹ́ bí link between the company and your company. kò sí wàhálà anytime tẹ́ bá fẹ́ wá ẹ tẹ̀lé wọn wá tàbí kẹ́pẹ́ mi lórí aago tẹ́ bá ráyè. ok ẹ ti mọ̀ra nìyẹn o àbúrò mi gangan ní òun no problem sir. ẹ eh, ó yẹ jẹ́ kí n ṣe é lálejò àbí báwo. Ah, ẹ má ṣe ìyọnu ẹ ṣọ ẹ má ṣe ìyọnu ṣe rí àlejò tẹ ti ṣe wáyé kan ó tó. ẹ ṣọ ọ̀tọ̀ abẹ́ ẹ̀ bínú sí mi. ọ̀dà. na ẹnjìníà èmi rò pé bá a ṣe kó mẹ́yẹn sìn ayọ́ máa gba ọ̀dọ́ ọmọ yẹn lọ kí n lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó má bínú kẹ́ tó jọ padà bẹ́ẹ̀ ṣe jọ wà tẹ́lẹ̀. Ah, eh, ọmọ yẹn of course Fisayo of course. kò lọ bá mi bẹ uh-huh. kò lọ bá mi bẹ Fisayo. ẹ eh, nà ó. ó mà lè pààyàn ṣé èèyàn máa ń gbọ́jọ́ ikú ẹ̀ kí inú ẹ̀ dùn ni. ó dà o èmi ò tẹ̀lé olórí burúkú mọ́ o. ṣé Fisayo lọ́dọ̀ olórí burúkú sì yọ ẹ́ ń jẹ́ wàhálà wa ẹ. Eh? Eh. mo yọ̀ǹda ẹ̀ fún ẹ. o yọ̀ǹda. mo yọ̀ǹda fi sáyọ. àìwọ ọlọ́wọ́ bá nǹkan ẹ̀ po. fún dẹ̀rẹ̀ kò mọ̀ pé olówó òun lẹ́sẹ̀ ńlẹ̀ àyàfìgbà tí ó mú ọwọ́ ara ẹ̀ báyìí tó fi lé aláàánú ẹ̀ jìnnà sí rẹ̀. ẹ kí ni mo wá lè ṣe báyìí. kí ló wá lè ṣe báyìí. ṣe bí o ní aláàtìṣe ẹ màmá ti ṣe ààrẹ ṣé aláàtìṣe ẹ ti wá màá ti ṣe ààrẹ báyìí wo jẹ́ ìsìn kan kò sí àbújá kan lọ́rùn ọ̀pẹ ju kó lọ bẹ ẹnjìníà lọ bí a ṣe máa lọ bẹ̀ ẹnjìnà yẹ ká máa sọ báyìí. bẹ́ẹ̀ ni àyàfi ká lọ bẹ̀ ẹnjìnìà irú ẹ̀bẹ̀ wo mo tún fẹ́ bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n ní bàbá mo bẹ̀ wọ́n ní kọ̀kọ̀ kódà mo rán gbogbo àwọn ọ̀rẹ́ wọn pátá sí wọn ṣùgbọ́n kàkà kó rọ̀ lára wọn ṣe ló ń le sí i mẹ́sẹ̀gì tí wọ́n send sórí fóònù mi ó burú débi wípé kò ṣeé fi hàn yàn hmm? wọ́n ní tí mi ìbá fẹ́ kí ọlọ́run kọ̀yìn sí mi pátápátá àwọn ò gbọ́dọ̀ rí mi ní sàkání àwọn ọmọ láéláé ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé kìí ṣe pé nǹkan kan wà lára mi tó ń lé olóore dànù ṣá. Ah, ọ̀rọ̀ tó wà lẹ́yìn lágbára jẹ́ o ó ní agbára gidi gan ni ah, ọ̀rọ̀ yìí fàdúrà o tó bá jẹ́ pé bí mo ṣe sọ gẹ́lẹ́ lọ́rọ̀ yẹn ṣe ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn fẹ́ àdúrà. ọ̀rẹ́ mi kò sí òyà kan tó lè yẹ èmi àti ẹ̀ Fisáyọ̀ tó bá wogi kó wọ́wé tó bá wo odò kó gbẹ dànù ìwọ ni tèmi kí ìfẹ́ mi Fisáyọ̀ ọmọládé ni ọmọ ògún ìrè ògún ìrè ọmọ abúlé sówó ọmọ ológun àjọbọ àpébọ àjùmọbọ kí ìfẹ́ mi kó ṣáà ìbànújẹ́. you màá ṣe gudugudu méje yàyà mẹ́fà màá pa ètò tí ọlọ́dẹ ń pa lóko fún ẹ gbogbo ìtọ́jú tó bá fẹ́ láti ọ̀dọ̀ èmi o èmi á ṣe o. ẹ wá pé tẹ́sì àbí kí ló ń dúró múnú lé. Ah, mo ti ṣe tẹ́ ẹ má bínú ẹ mí pé Fisáyọ̀ ṣì wà lórí ìrònú látàárọ̀. ṣe believe pé gbogbo ọ̀rọ̀ tá a bá sọ nínú ilé lẹ́ẹ̀kan kò sí ìtòwọ̀ létí àríro eléèrí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. bẹ́ẹ̀ wo ẹni ìjà ọba òun ló máa ń pèrè ẹ lọkùnrin èèyàn míì wà tó jẹ́ pé nǹkan tó ń jó lábẹ́ aṣọ báyìí kò ṣeé fẹnu sọ. àbí wo pátí tó yẹ ká jọ lọ lélẹ̀ mo fẹ́ kó dìde kó lọ change kó jẹ́ ká lọ kó fi pàrònú rẹ̀ ìrònú ò dá nǹkan kan ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ wá síwájú. ẹ̀yọ́ gbogbo ọ̀run ayé láti gbàdúrà fún arábìnrin yìí ní kankankan nítorí pé gbogbo ogun èṣù gbogbo ogun àjàgà tó wà nílé ayé arábìnrin yìí kí ó parẹ́ àdúrà. ní orúkọ Jésù. láìlé o màmí àti. ó ní kẹ́ni ìwọ. bá ìdálẹ́ wa pàdé mi. ọlọ́run ni ó kọ̀. ká sọ́wọ́ àgbà. ẹ ẹ àbísáyọ. kí ni kí ni níbo. àbísáyọ ẹ ẹ. tó má tẹ̀fẹ̀ kí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ kí wọ́n rìn ẹ ká sùn sí sàwọ́ tán adédáyé lóhùn ọ̀dẹ̀ ń bẹ̀ bọ̀. flog mi ni. ọmọ àgbà etí tó bẹ́ẹ̀. ẹ na Catholic school ni mo lọ na. ẹ̀bùn mo ti fẹ́ lọ́mọ lọ́sàn-án rí i. ẹjọ́ mẹ́jọ ẹjọ́ ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹjọ́ kí lè ń bẹ̀yẹ kò ṣe bẹ́yẹn kò ah. yẹ ṣì kò ṣe bẹ́yẹn kò ṣe bẹ́yẹn. ẹ bá ṣe ń kíyàn nìyẹn ni ẹ sàn àti ẹ sàn ṣe wà òkè ó tó fi sáyà o. Ah. bẹ́ẹ̀ ni ó ti di ọkàrùn ó sì di dandan kó ríje ejò ó yẹ kó mọ̀ wípé ẹni ó ṣerú rẹ̀ jọ́sí àtọwọ́ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ pátá gbogbo wọn ni wọ́n fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ fífáyọ̀ ní láti di ẹ̀ṣẹ̀ tá a bá pàjì ká fi hàn jí ìjí ò ní bẹ̀rù ọlọ́dẹ ọ̀dọ̀ kàbírà lọ̀rọ̀ kù sí láìpẹ́ o etí kàbírà bá fi àṣì fún un láṣì fún un ṣùgbọ́n èmi rò pé ká síyan fún un láyé kó lè gbọ́ bẹ̀ lọ́rọ̀ àbíbó ni bẹ́ẹ̀. olóyè ṣe mo fẹ́ kó wà bí aláìsí. bó bá ṣe ń le kó má bá bó bá ṣe ń fà kó má tó àwọn tó bá wá fẹ́ dìde èrè lọ́wọ́ sí kí wọ́n máa tó kòkòbọ́ kòrókòtó lẹ́yìn ìgbà náà ni ká wá rán ọlọ́run ọ̀sán gangan ọjọ́ tí bá wà lọ rẹ̀ kó fi ọwọ́ kọ́kọ́rọ́ rẹ̀ kó fi kọ́ gbogbo àwọn olùrànlọ́wọ́ rẹ̀ lọ sọ́run ọ̀sán gangan bí mo ṣe fẹ́ mi. àṣẹ dùnún bẹ́ẹ̀ ni àṣẹ mi. ó orúkọ jésù olúwa wa. àmì àmì àmì ní orúkọ jésù. ìsáyọ̀ lónìí dáadáa lọ́rùú ẹ̀ kò ní dọ̀la o torí ijó abá ríbi báyìí níbi wọlé ijó abá pé eégún lé eégún jẹ́ o ijó àjànà bá porò lóru ó gbọ̀nà kankan. Hmm. a ní láti gbàdúrà fún arábìnrin yìí nìkan tó tọ́jú nítorí àwọn alágbára ayé wọ́n ti pín ẹran arábìnrin ṣùgbọ́n tí ó bá fi lè gbọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí a jẹ́ pé olúwa ti ṣẹ́gun fún nìyẹn àdúrà. olùkọ́ jẹ́. sájà o. ẹni bàtẹ̀ wà nírú mọ́lẹ̀ àríjà ẹlẹ́yẹ o. ti sájà o. ti rìn bàgẹ́bàgẹ́ àwa la láṣẹ ayé o. ẹ̀ka ló kù. ti sájà o. koko birimu birimu ah kabira ìwọ lọ sọ̀rọ̀ yìí dàbá yìí o káníjọ́ mo ti ní ká yanjú ẹ̀ ló ti jẹ́ àyanjú ẹ̀ ni ọ̀rọ̀ ò ní rí bó ṣe rí yìí ṣùgbọ́n bí Fisáyọ̀ ọba sáwọ òwe rà á mú ẹjẹ́ sọ̀rọ̀ èdèpàdé tí ń bọ̀ o hmm. ẹjẹ́ sọ̀rọ̀ èdèpàdé tí ń bọ̀. ọ̀dà kúnlé olúwa ti ṣẹ́ ogun náà fún ìránṣẹ́bìnrin ogun náà sì ti ṣẹ́ pátápátá ṣùgbọ́n ìránṣẹ́bìnrin ni mo lè bá sọ̀rọ̀

mi ò ní lè tẹ̀lé yín ṣùgbọ́n mo nígbàgbọ́ pé a dáríjì bọ́dà kúnlé ẹ tẹ̀lé ìyàwó yín lọ. alàgbà arábìnrin ò máa ń ṣe ìyàwó mi ọlọ́run ìlédùnmá rẹ̀ ló kàn fi mi ṣe kòǹgẹ́ torí ipò tí mo bá nígbà tí mo rí ọlá ọlọ́run ọlá mi ìbá ti jẹ́ pé ìlédùnmá rẹ̀. síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin náà lẹ́ ò tẹ̀lé lọ torí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí látilẹ̀ ẹ̀yin náà lẹ ó sì ṣe délẹ̀délẹ̀. orí ọ̀fẹ́ ọlọ́run ló máa bá yín lọ ẹ dìde ẹ jẹ́ kí á gbàdúrà. ìjọ torí ọlọ́run fọlọ́run ọba bẹ̀ yín ọmọdé ló ṣe yín ẹ dáríjì ní ẹjọ́. ọmọdé ló ń ṣèwọ nígbà tó ń gbá mi létí. Fisáyọ̀ Emily ọ̀rẹ́ rẹ Kabira ọmọ ìyá ọlọ́làpà ẹ̀ à Fisáyọ̀. kí ni kí ni níbo Fisáyọ̀ ẹ̀ ẹ̀. ìyá Habib ẹ̀jọ̀ ẹ má rò ó ti ṣàlàyé gbogbo bọ́rọ̀ ṣe lọ láti ìbẹ̀rẹ̀ dópin fún mi ẹ bá mi dáríjì ọmọdé ló ń ṣe. ọmọdé ló ń ṣe ẹ́ẹ́ ọmọdé tó bá ṣe irú rẹ̀ nǹkan tó ju ọmọdé mọ ń rí òun náà lójú rẹ̀ ń rí lọ́hùn. ìjọ torí ọlọ́run mo fi ọlọ́run bá tó ṣẹ̀dá ayé àti ọ̀run bẹ́ẹ̀ yìí mo fi àwọn tó ṣílẹ̀kùn fọjọ́ ìní bẹ́ẹ̀ yìí mo fi ìkúnlẹ̀ àbíamọ bẹ́ẹ̀ yìí mo fi ọmú méjèèjì tẹ̀mú láyà ìyá yìí mo fi bẹ́ẹ̀ yìí fi ẹlẹ́dàá ya yín mo fi bẹ̀ yín mo fi ànábì wá mo fi bẹ̀ yín mo fi ilẹ̀ tẹ́ǹtẹ́ mo fi bẹ̀ yín mo fi èmi tẹ̀mí sí mú mo fi bẹ̀ yín ẹjọ́ torí olówó ẹ má jẹ́ wáyé aṣọ ẹjọ́. ẹjọ́ ọmọdé kì í múrí jẹ kó má ra lẹ́nu ẹjọ́ ìbámi dáríjì àti wípé tá a bá ní ká wo dídò fún àwọn adéègùn ẹjọ́ ìbámi dáríjì. Hmm, dìde jókòó ṣé o mọ̀ mí àbò mọ̀ mo mọ̀ yẹn àti Kabira. Kabira bàbá ń ti Kabira. Ah, ìtòpéye lórúkọ ni. bó ló ṣe mọ̀ mí. Eh, eh, Catholic primary school primary school tá a jọ lọ. lápọnmọdé. La Hmm. kẹtí rẹ gbàgbé ìbòsí ó dégbà alátẹ ó káwọ́ lérí tí n bá ní kí n dárí jẹun tí mi ò sọ nǹkan tó wà nù mí kò lè tán àti pé kí ọlọ́wọ́ kọ́kọ́rọ̀ rẹ tí kì í fi kọ́gi oko kó mọ̀ bá fi kọ́ mọ̀lẹ́bí mi n mọ bí tẹ́ ẹ ti rìnnà pàdé tó fi pàdé kúnlé. Hmm. kí ni máa ń ṣẹ̀yìn ọmọbìnrin sìn tẹ́ ẹ bá ti ní chẹ́ńjì díẹ̀ lọ́wọ́ ẹ máa gapá bí ìgbà pé ẹ̀yin nìkan lọ́lọ́run kò lé ayé lé lọ́wọ́ òwò sunsun gbá mi létí torí pé orí gbá ọ̀sán lórí mi